ìyẹn gan ti fi hàn wípé aláti máa kẹ́ wọn ká dẹ̀ máa gẹ̀ wọn ká máa respect wọn all the time. ìbá hmm. ṣe ìyàwó ìbá ṣe obìnrin kóbìnrin. Hmm. dadi mo máa rí ẹlòmíì báyìí amúyàwó gbà gbò líì ah. báwo lẹ ṣe lérò wípé ó rọrùn fún èèyàn láti gbé owó ẹ̀ sókè. Okay láti máa na nǹkan tí bíbélì pè ní ohun ẹlẹgẹ́. bẹ́ẹ̀ni ṣe rí irú àwọn bẹ́ẹ̀ yẹn nǹkan tá à ń sọ sí kò tí ì yé wọn. tó bá jẹ́ pé wọ́n ti wá dàgbà nǹkan tó ti dàgbà lọ́jọ́ orí dádì. òun náà ni mò ń kó yé wọn ah. kò ń ṣe ọjọ́ orí là ń sọ yìí kí nǹkan yé èèyàn bó ṣe rí bó ṣe yẹ bó dẹ̀ ṣe yẹ kó rí bí ọkùnrin púpọ̀ wọ́n ṣe ń róbìnrin ó ń yàtọ̀ sí bí ó ṣe yẹ kán máa rí hmm. so aláti bẹ̀rẹ̀ sí ní change mind àwọn èèyàn tó teach them orientate them in the ní ọ̀nà tó tọ́ kán bá lè rí obìnrin ibi tó lè wá fobìnrin sí kán lè bẹ̀rẹ̀ sí ní fún ní ọ̀wọ̀ tó tọ́ sí tó dẹ̀ yẹ sí education I'm sorry. especially spiritual education hmm. àti mm. gẹ̀tẹ̀ hmm. àti mm. gẹ̀tẹ̀. Mm. there's this saying to sọ wípé gbogbo èèyàn aráalé ẹ forí tèmi máa sọ òwe ní èdè gẹ̀ẹ́sì wọ́n ní behind a successful man there is always a woman ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin náà ní ìgbàgbọ́ sírù nǹkan báyìí bàbá wa kí lẹ rí sọ sílẹ̀. ṣe rí ọ̀rọ̀ ọkùnrin obìnrin tẹ bá ka nípa ìgbésí ayé àwọn tó ń sòó ṣe dáadáa láyé. ẹ rí i pé ipa tí ìyá wọn kó nínú ọ̀rọ̀ yẹn kì í ṣe kékeré. ṣẹ̀dẹ̀ mọ bí tí ìyá bá ti dúró ìyàwó take over. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Hmm. Hmm. Hmm. so ṣe rí agbára àti ọgbọ́n tólúwa fi sínú obìnrin ìfẹ́ tó fi sínú obìnrin tó yẹ pé ṣe ló ṣe ṣe ṣe ṣe lá rọ̀gbà mọ́ gbogbo àwọn tó bá fẹ́ràn láti máa fi agbára yẹn àti ìfẹ́ yẹn máa máa ràn wọ́n lọ́wọ́ bígbà tí tí èèyàn bá gbin nǹkan tó dẹ̀ tó dẹ̀ ń bomi sí tó ń jẹ́ kó hù. Hmm iṣẹ́ obìnrin mo ń sọ fún yín yẹn so àwa ọkùnrin in a way of speaking products àwọn obìnrin la jẹ́. dáàdi ní product product àwọn obìnrin àwa ẹ ẹ sọ pé mo ti ṣe gbéraga mo ṣe gbéraga dáàdi sọ pé product àwọn obìnrin lẹ́yìn ọkùnrin jẹ́ dáàdi ní ó dáa kí èèyàn kọ́ wa kẹ́ máa respect ìyàwó yín ká pàtí rétí ká pàtí àwàdà tì bíbélì ní orí lẹ́yìn ọkùnrin jẹ fún wa bíbélì ọ̀hún náà dẹ̀ ní ẹ̀yin ìyàwó ẹ jẹ́ ká tẹríba fún àwọn ọkọ wa ṣé ẹ̀ ń tẹríba fọ́kọ yín nílé ṣé èèyàn kì í ṣe ẹ̀ gbogbogbò <laughs> tọkọ yín bá ti sọ ẹyọ kan ẹ ti sọ mẹ́wàá.